Èmi wo mo wò, èmi wo mo wò yíká, mo rí pọ́pẹ́yẹ bàbá. Èmi wo mo wò, èmi wo mo wò, èmi wo mo wò yíká mo rí pọ́pẹ́ yẹ bàbá ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè mo gbé ọlọ́run ga èyí tó fún wa ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti rí ọjọ́ òní mo yìn ín nítorí tó ṣeun nítorí tí àánú rẹ̀ dó láéláé mo gbé e ga lọ́pọ̀lọpọ̀ lórí gbogbo ìwọ olùgbọ́ mi láti ibi gbogbo ní wákàtí náà tó lè máa gbọ́ àdúrà yìí ẹni tí ò jẹ́ ká dèrò mọ́ṣúárì ẹni tó fi àánú àti ààbò rẹ̀ tó fi pa wá mọ́ mo wí pé ògo ni fún olódùmarè mo súre fún ọ láàárọ̀ yìí àárọ̀ ọjọ́ òní àyájọ́ ọjọ́ tá a bí mi sáyé mo fi súre fún ọ bí o ti ń gbọ́ mi lórúkọ Jésù Kristi ọ̀ràn ìyanu kó ṣe fún un òwe nínú àṣẹ agbára Ọlọ́run ilẹ̀kùn ojú rere tí ò ṣí fún ìran rẹ kan rí lórúkọ Jésù ó yá kó ṣí fún ọ bí o bá rí àmì ṣe ẹ̀gàn tí ayé mọ̀mọ́ tá a fi ń júwe rẹ lórúkọ Jésù olùgbàlà ẹ̀gàn náà dògo ẹ̀gàn táyé mọ̀mọ́ tán fi ń júwe rẹ láàrin àwọn ọkùnrin láàrin obìnrin láàrin ọmọ ìyá rẹ níbi iṣẹ́ rẹ nínú ilé tó ń gbé lórúkọ Jésù Kristi bá lè mú ẹ̀gàn ayé Sárà kúrò tó sì mú ẹ̀gàn kúrò ẹ̀gàn íjíbítì kúrò lára àwọn ọmọ Ísírẹ́lì ẹ̀gàn tí ayé mọ̀mọ́ ẹ̀gàn táyé fi sí ọ lára ẹ̀gàn náà dògo lónìí wí nínú títóbi agbára ńlá ọlọ́run Jehovah mo súre fún ọ nípa agbára ẹni tó dá mi ìpè tó ti ṣáájú ọjọ́ ìbí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ò ní ṣubú sọ́wọ́ ọ̀tá ayé ò ní rí ọ mú fara pa. o ní gbọgbẹ́ ẹ̀mí òkùnkùn lórúkọ Jésù o ní gbọgbẹ́ ẹ̀mí òkùnkùn ẹ̀mí òkùnkùn ní ṣá ọ lọ́gbẹ́ lórí ohun gbogbo tó múnú rẹ dùn lórúkọ Jésù ẹ̀mí òkùnkùn ní ṣá ọ lọ́gbẹ́ lórí àwọn ọmọ tó bí lórí aya rẹ lórí ọkọ rẹ. lórí ohun rere gbogbo tó ti fọwọ́ rẹ ṣe tó múnú ẹ dùn lórúkọ jésù òkùnkùn ní ṣá ọ lọ́gbẹ́ òwí ní orúkọ jésù kristi ti násárẹ́tì ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ò ní kábàámọ̀ ọ̀run ìyanu kó ṣí fún ọ ọ̀run ojú rere kó ṣí fún ọ ọ̀run àánú kó ṣí fún ọ ọ̀run ìrànlọ́wọ́ kó ṣí fún ọ àánú ọlọ́run lọ́sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà kó jẹ́ tiẹ̀ gbogbo ibikíbi tó bá fẹsẹ̀ tẹ̀ ohunkóhun tó bá dáwọ́lé lórúkọ jésù wàrà àánú gbà lórúkọ jésù kristi ni mo wí nípa tiẹ̀ nípa tèmi nípa tilé rẹ lórúkọ jésù kọlùkọlù ayé kò ní kọlù ọ́ ò ní pa san rere ò ní pòfo lórúkọ olúwa ò ní pàdánù lórúkọ olúwa ò ní pàdánù gbọ́ gbogbo ibi tí sátánì lè kóra jọ pọ̀ sí nínú ìrìn àjò rẹ níwájú rẹ níwájú ọmọ níwájú ọkọ rẹ lórúkọ jésù ni mo fi iná ọlọ́run síwájú rẹ iná ọlọ́run jẹ ìbẹ̀rùn ibi tí ọ̀tá lè kóra jọ pọ̀ sí láti gbomi jẹ́ kíkorò lójú rẹ ọlọ́run iná lónìí mo ló jẹ bẹ̀rùn ògo ni fún ọlọ́run wa ó gbàdúrà níbi gbogbo ohun rere gbogbo tó ń wojú olúwa fún ó yá máa gbà á lórúkọ jésù ó yá gbà á lórúkọ jésù ó yá gbà á ìyanu ayọ̀ tó ń wojú olúwa fún ó gbà á ó fi ọjọ́ òní wákàtí yìí ó fi súre fún gbogbo ènìyàn níbi gbogbo tó ti ń gbọ́ mi gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ lórúkọ Jésù Kristi ó yá kó máa di ṣíṣe gbogbo rere gbogbo tó di ìnira fún ọ àṣẹ ìrọ̀rùn agbára ńlá tí ó fi gbogbo rẹ̀ rọ̀ ẹ́ lọ́rùn ó yá gbà á gba agbára Ọlọ́run ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa lórúkọ Jésù Kristi arákùnrin àti arábìnrin níbi gbogbo tó ti ń gbọ́ mi ògo tí ẹnikẹ́ni kò lò rí nínú ìran rẹ ẹ̀mí mímọ́ yọ̀ǹda fún ọ lọ́sẹ̀ yìí wàá ráàánú gbà lórí iṣẹ́ rẹ wàá ráàánú gbà lórí ọmọ rẹ wàá ráàánú gbà àánú rẹ yóò ṣe ọlọ́run wàá ìyanu ayọ̀ gbà ògo ni fún olódùmarè ògo ni fún olódùmarè ìyanu tí ayé rẹ nílò ìyanu tó ń retí tó ń wọ́nà fún látọjọ́ tó ti pẹ́ lórúkọ Jésù ó yá gbà á láàárọ̀ yìí àṣẹ àti agbára ìgbédìde sí next level ó yá gbà á lórúkọ Jésù gba agbára Ọlọ́run ògo Ọlọ́run nínú ayé rẹ kó bẹ̀rẹ̀ sí ní farahàn ògo ni fún orúkọ olúwa ó ti ṣeé ṣe fún ọ àmúbọ́ kúrò lọ́rọ̀ rẹ ìjákulẹ̀ kúrò lọ́rọ̀ rẹ àmúbọ́ kúrò lọ́rọ̀ rẹ gbogbo gbèsè tó jẹ ọlọ́run san lónìí ògùn àmúbọ́ lọ́nà rẹ lórúkọ jésù mọ́ fagilé lórúkọ jésù mọ́ fagilé lórúkọ jésù mọ́ fagilé lórúkọ jésù òróró ìgbédìde láàárọ̀ yìí bó ti ń gbọ́ mi ìmọ̀ dàlẹ́ ọ lórí àkọ́ wípé ó sì da òróró sí mi ní orí aago mi sì kọ́ àkúnwọ́ sílẹ̀ àkọ́ wípé lóòótọ́ ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo a ó sì máa gbélé olúwa láéláé àṣẹ ọ̀rọ̀ gbólóhùn yìí látọ̀dọ̀ olórí olùṣọ́ àgùntàn ó yá kó ṣẹ ọ lára ògo ni fún ọlọ́run wa ogun ò ní borí rẹ o wà sí láyọ̀ kalẹ̀ àti dé jésù olùgbàlà ìgbà tí olórí áńgẹ́lì yóò fún pé ìgbà tí wọ́n kórè ayé lórúkọ jésù àtèmi àti àní wọṣọ ẹ̀gàn lọ́jọ́ náà àní wọṣọ ìtìjú òǹtà ó ṣe tí ó metí wá di sípè ọ̀dọ́ àgùntàn àní dáwọ́lé ètò àbá dáwọ́lé tó dáwọ́lé tí mo dáwọ́lé àánú ọlọ́run lónìí ó gbọ́ pátápátá ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa àti olùgbàlà wa àmín àmín àmín ní orúkọ jésù hallelujah hallelujah ìyẹn olúwa lógo fi àdúrà yìí ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ bí o ti ń ṣe yóò dára fún ọ yóò sì yẹ ọ́ kalẹ̀ ẹrẹ́ bí ẹrẹ́ òjò bẹ̀rẹ̀ sí ní ìrọ̀ ọjọ́ kìíní kọjá àlọ́ ọjọ́ kejì kọjá o bí ẹrẹ́ bí ẹrẹ́ ọjọ́ kẹta kọjá lọ nígbà tó wá yá omi kú wọnú ilé ẹ wá wà wọn aláìgbọràn wọn ń sáré èrèdí ọkọ o mo ló ti pẹ́ ó ti jù ó ti jù mo lẹ́pa òbóró mọ́ ilẹ̀kùn ọkọ̀ tìtì o ọ̀nà ìgbà láti dé ọkàn tún gbẹ títí onínú à tún wà tún wà jọ̀wọ́ sílẹ̀ fún ọ. àbá ò mọ mímọ̀ ni èmi ni wọ́n bílẹ̀ yẹyẹ rẹ o. mo ló ti pẹ́ ó ti jù ó ti kù mo lẹ́pa òkúrú mọ́. àwọn tó sáré gúnlẹ̀ omi ló gbé wọn lọ àwọn tó gorí igi omi ló gbé wọn lọ ẹ wá wáyé aláìgbọràn gẹ́gẹ́ bí wọ́n ti mí jòrò ó ti rí nígbà yẹnu à ó ń bẹ ní sí yìí o mo ti rí nígbà yẹnu à ó ń bẹ ní sí i o ọ̀pọ̀ ló ti ní ìsọ ìgbẹ́jẹ́ sí òní dé mọ́ o. bàbá bẹ̀rẹ̀ dé o yeye ẹ jẹ́ ká múra o jésù bẹ̀rẹ̀ dé o ẹ jẹ́ ká múra o láìpẹ́ ọjọ́ tá ò mọ̀ o lólùgbàlà yóò bára o. báyé fẹ́ báyé kọ̀ o jésù yóò fara hàn báyé fẹ́ báyé kọ̀ o jésù yóò fara hàn o. Jésù yóò fara hàn o, Jésù yóò fara hàn o. Báyé fẹ́ báyé kan, Jésù yóò fara hàn. Bàbá yóò fara mo ní pásítọ̀ yóò rí ajínrere yóò rí o. báyé bá báyé bọ̀ jésù yóò fara hàn. àwọn tó bá ṣe fẹ́ jésù o ni yóò bá jésù gòkè lọ. báyé bá báyé bọ̀ jésù yóò fara bàbá yóò fara hàn bàbá mi yóò fara hàn. báyé bá báyé bọ̀ jésù yóò fara bàbá yóò fara